ó yẹ káwọn efcc gbé buhari náà ohun tó ń pa wá kúnlẹ̀ yìí ní pọ́wọ́ àbòsí tá a fi ń wá àwọn tó bá ṣèjọba alẹ̀ wa tó kọjá lọ bẹ́ẹ̀ nìkan bá ṣèjọba lé wa lórí tó bá ṣèjọba náà dáadáa ẹ gbórúkọ ẹ̀ síta kí gbogbo wa sì ṣàpọ́nlé tó bá yẹ fún un ṣùgbọ́n tó bá gbàjọba tó sì ṣèjọba náà báṣubàṣu tàbí tó kówó jẹ tàbí tí wọ́n borílẹ̀-èdè wa jẹ́ lábẹ́ ààrẹ bẹ́ẹ̀ ẹ yéé jẹ́ ká fọwọ́ bò wọ́n ẹ yéé jẹ́ ká máa koríkì ẹni rere fún un èèyàn burúkú ni wọ́n ẹ jí ó jìyà táwọn ẹni aburú máa ń jẹ bíjọba kan bá ti lè ṣe bẹ́ẹ̀ tó dá sẹ̀ríà fò lórí orílẹ̀-èdè kan tó ti fipò sílẹ̀ ẹni yòówù tó bá gbàjọba lọ́wọ́ ẹ̀ ó ronú lẹ́ẹ̀mejì kó tó ṣe bí bí nàìjíríà bá so lórí orílẹ̀-èdè wọn àtijọ́ sẹ́wọ̀n tí wo ò lè já kọ̀kọ́ kó sì ní í jópin lọ́dún yìí nìkan bí orílẹ̀-èdè mẹ́rin ló ti ráwọn ààrẹ wọn àtijọ́ lẹ́wọ̀n Mauritania Argentina Brazil kódà ìyàwó olórí orílẹ̀-èdè Gabon tẹ́lẹ̀ faragbá ó wà lẹ́wọ̀n bá a ti ń sọ yìí ilé-ẹjọ́ Amẹ́ríkà kan ṣẹ̀ṣẹ̀ gbégi lé Donald Trump tó jó lórí orílẹ̀-èdè náà tẹ́lẹ̀ lẹ́yìn ni pé ó tún gbọ́dọ̀ dupò olórí kankan l'Amẹ́ríkà mọ́ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ẹjọ́ ló wà lọ́rùn ẹ̀ tí wọ́n ń bá a ṣe lọ́wọ́ ṣùgbọ́n ní tiwa kì í rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nìkan bá ti wà nípò tó ń ṣe bí Ọlọ́run lé wa lórí tó ń hùwà àbàṣà tó ń kó wa lówó jẹ tó ń borílẹ̀-èdè wa jẹ́ tó bá fipò sílẹ̀ kàkà káwọn tí wọ́n bá gbàjọba lọ́wọ́ ẹ̀ rọ̀dà sátìmọ́lé wọn ò sọ dẹni ọ̀wọ̀ wọn ò máa fọwọ́ pa lórí bí ẹni pé wà dáadáa ló hù nípò ohun tí wọ́n fi sọ nàìjíríà dìdàkudà mọ́ wa lọ́wọ́ rèé ẹ má jẹ́ kélé yìí rí bẹ́ẹ̀ o ẹ jẹ́ kí wọ́n gbé buhari yìí náà pẹ̀lú gbogbo ohun tẹ́mẹ́fìlẹ̀ ṣe lábẹ́ ẹ̀ yìí ẹ jẹ́ kí wọ́n gbé bàbá náà kó wá sọ gbogbo ohun tóun náà bá mọ̀ fún wa bọ́rọ̀ ẹ̀ bá sì já sẹ́wọ̀n kí wọ́n sọ ọ́ sí ni nígbà tí Buhari ń ṣèjọba táwa ń kígbe pé bàbá náà ti sọ làákàyè nù pé kò mọ ohun tó ń lọ rárá nù ìjọba rẹ̀ pàbùrú táwọn tí wọ́n yí ká ń ṣe pọ̀ ju lọ àwọn alátẹnujẹ àwọn àríjẹ ń di àbùsí àwọn ọ̀lẹ olè alápámáṣiṣẹ́ tí wọ́n pọ̀ ní APC pẹ̀lú àwọn ajá àwọn òye pè wá lóríṣiríṣi orúkọ tàbí kí wọ́n ní PDP ṣẹ̀ṣẹ̀ gbowó fún wa tán la ṣe ń sọ ohun tó bá wa lẹ́nu ṣùgbọ́n àwọn náà ti rí i báyìí gbogbo wa la jọ rí i òun ló délẹ̀ yìí o báwo lẹnìkan ó ṣe lóun lo lórí ìjọba kí gbogbo aburú tó tó báyìí sì ṣẹlẹ̀ lábẹ́ àkóso ẹ̀ kó sì sọ pé òun ò mọ̀ wọ́n ń kówó jẹ lọ́tún wọ́n ń kówó jẹ lọ́sì wọ́n ń jí dọ́là kó wọ́n ń jẹ gbèsè gbogbo gbèsè tí wọ́n sì ń jẹ yìí lábẹ́ ẹ̀ náà ni wọ́n ti ń jí kó kò sì sọ kinní kan báre èèyàn ò bá yá tàbí tọ́pọlọ ò bá gbéṣẹ́ mọ́ ṣebí yóò fìjọba sílẹ̀ fẹ́ni tó bá lè ṣe é yóò sì ṣàlàyé pa ìyà ara wà fóun ṣùgbọ́n àwa ti sọ títí a wí síbẹ̀ àwọn dìgbòlugi ẹ̀dá tó máa ń wà lẹ́yìn wọn kò ní jẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ wọn á ní wọ́n ràn yín sí wọn ni àwọn ọmọ nàìjíríà fẹ́ mọ ohun tó ń ṣẹlẹ̀ gan o ṣé buhari mọ gbogbo ohun tẹ́mẹ̀fìlẹ̀ ṣe yìí àbí ó mọ̀ kí ló dé tí ò ṣí lọ́wọ́ àwọn ọ̀rẹ́ buhari lèmẹ̀fìlẹ̀ ń yá lówó tí wọn ò san àwọn ló ń ra báńkì fún ṣé buhari mọ àbí ó mọ̀ gbogbo owó tó sọnù gbogbo owó tẹ̀mẹ́fìlẹ̀ kó lọ sílùú òyìnbó tí ó gbàṣẹ lọ́wọ́ ẹnìkan yìí ṣé buhari mọ̀ kó kóró owó bẹ́ẹ̀ lọ sọ́hùn ta ló fọwọ́ sí i pé ká yówó náírà padà ṣé buhari ni àbẹ́mẹ́fìlẹ̀ ta ló sáìwé fún un nígbà tọ́rọ̀ náà sì padà di bó ti dà yìí tó dì nira gidi fáwọn ọmọ nàìjíríà kí ló dé tí buhari ń sọ kọ̀ọ̀kan bí aago ṣọ́ọ̀ṣì tó ń sọ ṣọ́rọ̀ tí wọ́n kọ fún un lásán ló ń kà ní abóhùn ò ní làákàyè kankan rárá mọ́ ń gbà tó ń ṣe olórí nàìjíríà ni àbáwọn ẹbí ẹ̀ lèmefiele ń bá jówó kó ni gbogbo eléyìí gan làwọn ọmọ nàìjíríà fẹ́ mọ̀ ìdí sí nìyí tí efcc tàbí dss ṣe gbọ́dọ̀ gbé buhari fún rẹ̀ ní kíákíá ni pàápàá tinubu ò sì gbọ́dọ̀ dá wọn dúró ẹ jẹ́ kí wọ́n yáa tètè gbé o ó ṣojú mi kò rò nìyẹn o nínú ìwé ìròyìn aláròye tó jáde lọ́sẹ̀ yìí